been flipping pages since I could remember. That told me I had to be within oh. the law. Hi guys, how you doing today? Today I have a wedding ceremony to attend and I have a and I have a birthday party to attend. So right now I'm at the wedding ceremony. We had the reception. everybody is gathering. They are settling down right now. They're sharing chin chin, a little snack for people to just eat before they start sharing actually here for their food. So we have people greeting each other, the family trying to love each other. It's been long that I've attended wedding. Today's weather is just too hot. It's very, very hot. So so guys, I know you've missed my party vlog, so hopefully if there will be enough party, then we have to attend. I can't wait, I'm hungry, I can't wait to eat the food. Party food are always so, so sweet. ṣé bàbá sọ bàbá pẹ́ bàbá ní káàfì ìdìbò dúró tọ́ ọlọ́run lé ẹgbẹ́ àwọn àtọ̀rọ̀ láti ilé ọkọ ìyàwó ìlú àwọn ẹbí ọkọ ìyàwó fẹ́ rí ẹnìkan nínú wọn bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ ṣe lọ pẹ̀lú pé lọ́run ṣubú àdáńlá ṣubú àdáńlá.

àwọn bàbá ìyàwó láti Ìbàdàn ẹ máa bọ̀ owó àdúrà bẹ̀rẹ̀ aláàjì wa Jazuli aláàjì wa Muhammadu Jazuli bàbá oníbejì ọyọ ọyọ owó àdúrà bẹ̀rẹ̀ bàbá Hasan wa uzi. Bàbá no problem no problem ó máa rè é don't pour. Àbúrò Abdullahi jẹ́jẹ́ ọkọ̀ ìyàwó tuntun pẹ̀lú máa ń lọ pariwo bàbá ti rí ìyàwó kí ìyàwó ti ṣe bàbá ó máa tó àwọn ìyàwó. Ọjọ́ ìfọ̀ àti bàbá tó ń ṣe bàbá tó ń ṣe bàbá tó ń ṣe bàbá tó ń ṣe bàbá tó ń ṣe. Ẹ wá ẹ wá.

àwọn tó ti wọ́n wé ti bàjẹ́ ní àwọn tó ti wọ́n wé ti bàjẹ́ náà. ọmọdé lákọ́ lórí ìlọ yìí. ọlọ́wà pé ẹbí yẹn. Wala dudu wa alo nai abẹ́rù ya. Ìgbèlú ìgbọ́dọ̀ fún ìlú ìlú ìlú. Bàbá Amalé ti wọ́n lò wọ́n two thousand naira. Those guys are there trying to share their money, and after that, they are going to try to go around to collect more money. And here is a general photographer. They come to every party or mostly every party to ask you if you want a picture, and they snap you and they print it out for you instantly before you leave. And those guys right now, after sharing those money, they're still gonna go around to ask for more. ẹ tún àkàkọ ẹni bàbá pẹ́ pẹ́ ní ẹ bàbá ẹ ọ̀yà kúlẹ̀ ìdílé náà alábàjọ bàjẹ́ láyé náà wọ́n bọ̀rọ̀. ẹ gbàgbọ́ àtẹ̀lé ọ̀sán àwọn alágbèmọ̀ ìfẹ́ olórí ọmọ tẹ́wù gbogbo ìlú ìkọrin lápapọ̀ àtàgbègbè ọ̀pọ̀lọpọ̀ ìgbàsára tó ti lé olóṣèlú ọlọ́pàá ní ìṣọ̀lá ẹkún gbogbo ìlú ìtọ́rù tí wọ́n sì jẹ́ sẹ́ríkì ọlọ́pàá tẹ́wù gbogbo ìlú ẹ̀dá lápapọ̀ alhaji wa afọdun lọjọ ṣe alhaji alayima muhammadu isimahilu. àmàlà àmàlà àmàlà lẹ́yìn ah, mo kí lè wá balógun mùsùlùmí Ẹ pín ní o, ẹ pín ní o lọ́ba lọ́ba lọ́ba lọ́ba ọmọ ẹ kálẹ̀ ní sàkẹ́ náà fún ọmọ ẹ ṣe kálẹ̀ nìyẹn o. bọ́ọ̀lù sọ pé ọ̀fadà bẹ́ẹ̀ jẹ ẹ ó lè ó lè lọ́dún ọ̀fadà bẹ́ẹ̀ jẹ. ẹ bá gbọ́dọ̀ ọ̀fadà ọ̀fadà ọ̀fadà.

ìyàwó ṣe. ṣe púrọfẹsọ ẹni tó wá ṣe púrọfẹsọ. bẹ́ẹ̀ni tí ẹ lọ sí dúró. Don't put Advice not. kò yẹ kó fún ẹ̀ lówó. can see guys there are so many crazy stuff you see at the party uh, some people trying to you know everybody's just trying to come and get something get some money there are some who are just gonna come try to hail you keep hailing you till you drop some money you see those kids who paint themselves white forming like a statue so you can just give them some money so everybody come there to make money while some are there to eat just like me and there are some there to celebrate so this happens often. I think there's another party on Sunday, which I'm probably gonna attend. Come and patronize us. Yes, sir. Hey guys, so we're back home. I'm back to my friend's place. Here is wife Shell. She's a makeup artist. And she just did some makeup and it was lovely. So I think we'll still come here for a makeup section. Probably I will come for a makeup section. You need to. This person. Guys, you need to check her out. So, guys, the, as in today is just too hot, like very hot. It's very hot today. The degree is like 98 or ninety nine hundred. So, so guys, thanks so much for watching. Don't forget to like, subscribe, share. Uh, there are more videos coming your way. There are still some videos that I've already edited but I haven't uploaded yet. But I will upload them soon. And I'm still coming here to do a makeup session. Probably my wife and I are to come. Um, maybe next week, maybe up a week. I don't know yet, but to come. You have to book because it's busy. Like, right? Are you not busy uh, yeah, we are we had the party together, so you know, call just keep coming in, and she just had to rush down here to do the makeup, and now we're back, and the party is still going on. So thanks so much, guys, for watching. Don't forget to like, subscribe, share, keep watching my video. I love you all. Have a wonderful day. Bye.